Àgbẹ̀ fún ọlọ́run ọba. Ìgbà tí ó tún ṣe ní ọ̀rùn fún wa láti lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa dé ní àná. Lánàá, a kà fún wa nínú Al-Qur'an Al-Karim ipò tí alukur'an wà lọ́dọ̀ ọlọ́run ìhà tí ọlọ́run ọba tó fẹ́ ká kọ sí ọ̀rọ̀ rẹ̀ èyí tí ṣe alukur'an karim níta pọ́nlé ní ti ọ̀wọ̀ torí pé ìmọ̀ fún ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ ó ń túmọ̀ sí pé àbọ̀wọ̀ fọlọ́run li anna alukur'an kalamullah torí pé alukuraani ti rí yẹn ọ̀rọ̀ ọlọ́run ọba ní í ṣe gbogbo ẹnikẹ́ni tó bá sì ti bọ̀wọ̀ fún ọ̀rọ̀ ọlọ́run onítọ̀ náà ti pọ́n ọlọ́run ọba lé tí wọ́n bá ń kí alukuraani ọlọ́run ọba ní ká dákẹ́ ká sì tẹ́tí láti máa gbọ́ kò sí nínú ìwà ẹ̀kọ́ pẹ̀lú alukur'an tí wọ́n bá ń kí kur'an kéèyàn máa ṣàròyé àbí kéèyàn ó tiẹ̀ wá sọ kọ́ránì di téèyàn fi ń dáwọn èèyàn lákẹ́ táwọn èèyàn bá ti ń pariwo tí wọ́n ń ṣàròyé káwá ní ọyá ẹ máa ké kọ́ránì ẹ máa ké kọ́ránì ẹ máa ké kọ́ránì là kì í ṣe tán fi ní káwọn èèyàn ó dákẹ́ àìsí ìfi àlùkùránì ṣe ringing tone torí pé ọ̀rọ̀ èyí tó fẹ́ wọlé ó lápọ̀nlé ju ringing tone tó ń àlá tiwa lọ tába ti wá pàtàkì ọ̀rọ̀ tó fẹ́ wọlé kọlù ìpè tó fẹ́ wọlé á pàtàkì ẹ̀ ju ọ̀rọ̀ ọlọ́run ọba lọ eléyìí ó ṣàfihàn àìwà ẹlẹ́kọ̀ọ́ pẹ̀lú alukur'an kiri gbogbo àwọn àlàyé yìí náà la ṣe fún wa lánàá dípò tí ó yẹ kí a fi alukur'an sí ní kíkà. Si, ní lílò àti ní fífi ṣiṣẹ́ abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó má ṣe ìkàwà kún ọ̀kan nínú àwọn ahlul qur'an torí pàlù qur'an taari yẹn ọlọ́wọ́n bá yóò sọ di ẹ̀dá nítorí ìjà kìyàmà tí yóò sì ṣèpẹ̀ fún ẹni tí bá máa ń kà nígbà tó nítọ̀ ń bẹ láyé anábìnrin iqra'ul qur'an anábìnrin ọmọ kí al dáadáa فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه صلى الله عليه وسلم تقول القرآن تاريهم تبا تجوب عند القيامة قرآن يودي ọlọ́run ó sọ́dà ẹ̀dẹ́ èèyàn tí yóò wá máa ṣepẹ̀ níwájú ọlọ́run fún ẹni tó bá máa ń ka Qur'an nígbà wà láyé àǹfààní pọ̀ níbi ká mọ al-Qur'an àǹfààní pọ̀ níbi ká kí alukur'an àǹfààní pọ̀ níbi ká mọ̀túnmọ̀ kur'an àǹfààní pọ̀ níbi ká lo ìtúbẹ̀ ní alukur'an kẹrì látara àdéhùn yìí àwa sọ fún wa kí gbogbo ọmọ tá a bí gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo ẹ̀kọ́ tá a rí ká fún wọn láyé tá a bá dé wọ́n pàdánù ìmọ̀ alukur'an aṣàbòsí fún wọn aṣàbòsí fún ìfẹ́ ọmọ bẹ́ẹ̀ àṣe dáadáa sí wọn iyekíye tá a rí ká ná lérí wọn gbogbo ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ láyé tí wọ́n wá wò látòkèdè lẹ̀ wọn ò lè ṣí kuraani báyìí kí wọ́n kà á irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ òbí ṣàbòsí fún wọn. àlàyé pọ̀ lórí eléyìí lánàá léni pẹ̀lú ògbó ọlọ́run àyà méjì èyí tó kẹ́yìn súratul A'raf àwọn ẹ̀kọ́ èyí tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹ̀kọ́ tó gbòòrò ńlọ wà mẹ́ ẹ̀kọ́ béèyàn ṣe ń ṣàdúà ẹ̀kọ́ béèyàn ṣe máa ń ṣe ìrántí ọlọ́run eléyìí máa ń ṣe èèyàn lémà tí a bá ráwọn èèyàn tí wọ́n bá kó jọ tán láwọn ń ṣe ìrántí ọlọ́run tí wọ́n bá kó jọ tí wọ́n bá láwọn ń ṣàdúà nínú àwọn ẹlẹ́sìn Islam àyà yìí lè mú àmọ́ rẹ̀ pé sáwọn èèyàn yìí ka ntọ́lọ̀ ń sọ nínú alukur'an lẹ̀ kí ló dé táwọn èèyàn fi tẹ̀lé ìlànà tọ́lọ̀ <clears throat> tọ́lọ̀ ń gbé kalẹ̀ lérí ọ̀nà bá a ṣe máa ń ṣàdúrà àti bá a ṣe máa ń ṣèrántí ọlọ́ àyà yìí tí a fẹ́ kà ó ti tó fún wa lẹ́rìí suratul a'raf quran chapter now seven or eight. Quran chapter seven Anfal ni eight Tauba ni nine Quran chapter seven aya two o oh five ìyẹn ni ẹ̀rí tí wọn náà fi lè kó ẹnikẹ́ni láyà wípé èyí tẹ̀ ń ṣe yìí ó tako ẹ̀kọ́ inú alukur'an tí àwọn míì bá ń ṣèrántí ọlọ́run èyí ó sì mọ ògbà ṣèrántí ọlọ́run náà nìyí lápèjúwe ẹnìkan fẹ́ sọ gbólóhùn la ilaha illallah ó wá ara sí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah àtẹnudọ́ sọ pé láàgbẹ̀rẹ̀gbà láàgbẹ̀rẹ̀gbà láàgbẹ̀rẹ̀gbà ẹ̀yìn náà ẹ̀dí káwà náà jọjọ wò láàárá wa èwo ló súnmọ́ kọ́lọ́ ọgbà nínú méjèèjì kì í ṣe pé ká ṣẹ̀ṣẹ̀ mọ wẹ́ẹ̀rì àjọ káwa náà kájọ wò èyí ló súnmọ́ kó júwe èèyàn gẹ́gẹ́ bí ẹni tí ń ṣèrántí ọlọ́run ọlọ́run wa kọ́ wa lẹ́kọ̀ọ́ nínú alukur'an gbogbo àwa tí a máa ń ṣàdúà àbí jókòó àdúà àbí àsàlátù àbí èyíkéyìí nínú àwọn àkójọ tá a máa ń ṣe ẹjá lọ kíyèsí ẹ̀kọ́ tí alukur'an kọ́ wa lórí bá a ṣe ń ṣàṣàlátù lórí bá a ṣe ń ṣàdúrà lórí bá a ṣe máa ń ṣèrántí ọlọ́ ká mọ̀ mọ̀ ṣe níṣe máa pariwo gèè ká mọ̀ mọ̀ ṣe níṣe bíi ká mọ̀ forí lura wa àwọn Yahudi àti Nasara náà máa ń ṣe bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá wọlé ìjọsìn míì ìjọba wò wọ́n wọ́n máa fi ẹsẹ̀ jẹ́lẹ̀ débi pé táìsì ó sì fẹ́ lè fọ́ pẹ̀lú àtẹwọ́ máa fẹsẹ̀ jẹ́lẹ̀ iná ooo pàpàpà oríṣiríṣi láà gbogbo àwọn tó wà ládùúgbò ò ní lè sùn bẹ́ẹ̀ bá sì wà àwọn tó wà ń bẹ̀ wọ́n lè mọ́jú mẹ́ta lọ ṣùgbọ́n ariwo yẹn ò ní jẹ́ kẹsùn àwọn mùsùlùmí náà ti wá ń kọ́ sí wọn lónìí a ti rí àwọn mùsùlùmí náà táwọn náà ń ṣe sóòrò islamic wọ́n tún fi islam wọ́n tún fún ní adjective <laughs> islamic night vigil kí ló rí islamic bẹ́ẹ̀ so christianization of islam náà ń pè yẹn kọlọ̀ kó sọ wà ń bẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهل من القول بالغدو والآصال ولا تكن من الغافلين abẹ̀rẹ̀ tútùmọ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ṣe alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run allah arahman ọba tí ìkẹ́ rẹ̀ àti àánú ẹ̀ tó kárí gbogbo ẹ̀dá tó dá pátápátá àtẹni tó ṣe tiẹ̀ àtẹni tí ò ṣe tiẹ̀ pátá ìkẹ́ ọlọ́run ọba ò dúró lórí ẹnì kọ̀ọ̀kan wa arahim ọba tó ṣe kódò ẹni tó ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá dìde wíjà kìyàmà abẹ́ ọlọ́run kó ká ẹnì wa kún ẹni tí kẹ́ níjọ́ náà ọlọ́run ọba ni wọ́n kọ́ rabbaka fi nafsika tadarru'an wa khifatan wa dunal jahri minal qawl واذكر ربك في نفسك تضرعا وخوفة ودون الجهل من القول ọlọ́run ọba tó dá wa nínú àyà yìí ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe máa ṣàdúrà ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe máa pẹ̀lú ọlọ́run táàtú ní kò nira bẹ́lù míì lérí pààrọ̀ ti ọlọ́run arákùnrin wa kan ó rẹ́ǹtì ilé tó bá ti wá di aago kan òru yóò ti jí nínú yàrá ẹ̀ ariwo ni la ilaha illallah la ilaha illallah láàyè yóò ṣe bẹ́ẹ̀ títí di bí aago mẹ́rin láńlọ́dù bá fún níwèé pé ẹ̀dákun àfà ẹ̀ jáde nílé yọ ọ fẹjọ láńlọ́ọ̀dù yẹn sùn pé kì ṣe ni ọlọ́run pé ọlọ́run ló ń pè ó ló ń pè ó tún wá fún ìwé kó mú wá sèmi náà màá fún ní ìwé mi ah, nìkan ń gbélé tẹ̀ ń ṣe ẹ̀kọ́ yẹ́tẹ́ fi dí ẹlòmíràn ṣé dandan kẹ́ ẹ̀ pariwo lọ́run tó gbọ́ ni bẹ́ẹ̀ sọ jẹ́jẹ́ gan ó gbọ́ kí ló wá dé tẹ́ fi àwọn míì ò ní sùn ẹlòmíì ti ṣe wàhálà látàárọ̀ tó fẹ́ sùn ariwo èyí tó ń pa láìláà ilẹ̀lá láìláà ilẹ̀ tó ń pariwo yẹn ẹ̀ ní jẹ́kẹ́ ni yóò sùn yóò sì máa gbé ọ sípè olórí burúkú ìwà ẹ̀ ó ti ti bẹ̀rẹ̀ lálẹ́ <laughs> àṣé n tó ń rò pé òun ṣe yẹn òun rò pé bọ́lá òun ṣe fẹ́ náà ká pariwo ọlọ́run kí sámù omi mọ̀ ní sámù ò lè mi ẹ pariwo kò nídìí mo ní tó ń ṣe yẹn ta kọ́ àyà kúránì ó ní kùránì mo níbẹ̀ ni wọ́n á ká àyà yìí fún un olóhùn ọmọ kò ní ìdókò pariwo tó báyẹn mo ní tó ṣe mú náà ni mo nílé màá fún ọ níwèé bí kókó jáde ọba àwọn aṣọ pé sí òye mi nítorí owí <laughs> màá fún ọ níwèé kókó jáde mbẹ ẹ̀sìn wa kò fààyè gbákáfara ní ẹnikẹ́ni lórí bá a fẹ́ jọ́sìn ọlọ́run ọba ni wọ́pọ̀ rọ́bà káfí nafsika tadọ̀rọ̀ àrùn wà khifata wà dúnlẹ́lì jahri mina lẹ́kọ́ òòlù. wọ́pọ̀ rọ́bà káfí nafsika tadọ̀rọ̀ àrùn wà khifata wà dúnlẹ́lì jahri mina lẹ́kọ́ òòlù. ọlọ́run ọba tó ń dá wa ó ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ó wá dojú ẹ̀kọ́ yẹn kọ́ ànábì sallallahu alaihi wasallam al-khitab ọlọ́run dojú ọ̀rọ̀ yẹn kọ ànábì sallallahu alaihi wasallam àmọ́ lílo ọ̀rọ̀ yẹn kò mọ lórí ànábì nìkan ó kárí gbogbo wa pátá tàjọ mọ́lẹ́yìn ẹ̀kọ́ nìyẹn nínú Islam gbogbo nǹkan ló lẹ́kọ̀ọ́ bá a ṣe máa ń ṣe ethics ń bẹ lórí bá a ṣe máa ń ṣe nǹkan etiquette ń bẹ lórí bá a ṣe máa ń ṣe nǹkan àyíká ṣe nǹkan bó ṣe wù wá nínú Islam èyàn kírun bó ṣe wù èyàn gbà àwẹ̀ bó ṣe wù bẹ́ẹ̀ náà ni azikiri ìrántí ọlọ́run àdúà èyàn kàn ṣe bó ṣe wù ó ti nílànà ó ti ní bọ́n ṣe ní ká ṣe ọlọ́run tá a wá fẹ́ mọ̀ pé yẹ gangan náà ló wá ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bá a ṣe pè ọlọ́run bá a ṣe bẹ̀ ọlọ́run bá a ṣe máa ń rántí ọlọ́run wọ́n kó rọ́bà káfí nafsik. wọ́n kó rọ́bà káfí nafsik tọ́jú àwọn ọ̀hún ọlọ́run ọba ni wọ́n kó rọ́bàk ọlọ́run wá dojú ẹ̀kọ́ ànábì olóòníra ànábì. wọ́n bí kó rọ́bàk. máa rántí orúkọ ọlọ́run ọba rẹ azikiri máa rántí orúkọ ọlọ́run ọba rẹ. wàlùkọ́ rọ́bàkà fi nafsika máa rántí orúkọ ọlọ́run ọba rẹ fi nafsik nínú ẹ̀mí nínú ẹ̀mí ní kó fi máa rántí orúkọ ọlọ́run ọba rẹ ọlọ́run ọba tó dá wa ọba tó mọ̀rọ̀ sọ ni nínú ẹ̀mí yẹn ó lè mọ̀fẹ́ yéèyàn ọlọ́run wa tún ṣàlàyé ẹ̀ ó tún expansiate dáadáa pẹ̀lú ntọ́lọ́run fẹ́ kó yé wa wá kó rọ́bà káfí iná torí pé dábàá nínú ẹ̀ ẹlòmíì lè sọ pé mímú ẹ̀mí àbí fífèdè fọ̀ òun tún lè sì gbọ́ irú wá kó rọ́bà káfí iná máa rántí ọlọ́run ọba nínú ọkàn kí láǹfààní orúkọ ọlọ́run tó ń pè lẹ́nu tó yẹ pọ́tọ̀ ní ti ń bẹnu gbáyà láìlá ìlàlá láìlá one million ṣùgbọ́n kò sí kankan tó wá láti inú ẹ̀mí ẹ̀mẹ́ kì í ṣe bó ṣe pọ̀ tó ló pàtàkì bá a ṣe fọkàn sọ sí seven million seventy seven thousand sẹ́gun ọbẹ̀ para rẹ̀ kúrò ní ìmánì wa ni ká yẹ̀wò yálà tí èfò olùtófó bí ẹyọkan ti sọ̀fù problem ọkàn rẹ ni kò wo àníyàn wo ló fi pé ọlọ́run ọba ni wa kó rọ́bà káfí nafsika tadarru'an. وخيفة ودون الجهر من القول واذكر ربك في نفسك تضرعا وخيفة ọlọ́run ẹni máa dákọ̀ ọlọ́run máa rántí ọlọ́run fi nafsik nínú ẹ̀mí ẹ tàdọ́rọ̀ àrùn lẹ́ni tí ó ṣàfihàn póhùn jẹ́ nǹkan kan níwájú ọlọ́run àtàdọ́rọ̀ àtàdálólò bẹ́ẹ̀ yẹn bá rántí ọlọ́run èyí ó máa fi hàn nínú ẹ̀mí bómi ò jẹ́ nǹkan kan níwájú ọlọ́run ọlọ́run ní àsìkiri tẹ ẹ bá fẹ́ ṣe àwọn nǹkan tó ń fẹ́ wò nìyẹn kì í ṣe tó ń jáde lórí ahọ́n in tó ń bẹ nínú ẹ̀mí nígbà táwọn ìrántí ọlọ́run ọba ọlọ́run ọba fẹ́ wò ẹ pariwo aláàkí gbogbo ẹ mọ̀ láàkí ṣe yẹn ẹlòmíì tó rárá sọ nínú ẹ̀mí ó lè wúlò ìwọ tó pariwo lọ bẹ́ẹ̀ bá pariwo aláàkí sì ń mọ̀ lọlé ẹ máa lọ. ẹ bá máa ń jáde oríṣiríṣi àfa mi bẹ́ẹ̀ bá pariwo aláníṣe gẹ́gẹ́ ó máa lọ lu wa kó máa lọ bí ẹ bá ti wá sí ẹ̀mí mi ò ṣe ṣé inú súnà ní ká pariwo yẹn là ká wu jẹ́jẹ́ ẹ̀sìn wa yìí ṣe ẹ̀sìn ariwo yìí nínú Islam nǹkan kan tẹ́ lè tọ́ka sípà máa ń pariwo rẹ̀ sókè púpọ̀ òun ìrún pípé èyí tó tún tẹ̀lé tá a bá ń ṣe hajj labbaik allahumma labbaik labbaik aláṣẹ gbogbo èyí tó kù jẹ́jẹ́jẹ́ là máa ṣe ìrù tá a máa kí súrà yìí tá à ń ké òkè gan jẹ́jẹ́jẹ́ náà là ń ké kì ṣe pé ká pariwo eh, alhamdulilayi ara máa ka ẹ̀sìn wọ̀ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ ariwo bọ́lá ń sì ṣe dáadáa ọmọnìyàn náà ẹ̀dá ọwọ́ òfẹ́ràn ariwo ìmọ̀ tẹ́ ẹ̀tọ́ ọmọlàkejì <clears throat> mọ́lẹ̀ oníkéèyàn máa pariwo èè ẹlòmíì fẹ́ sùn ẹlòmíì fẹ́ ohun ronú lórí àwọn nǹkan kan ọbẹ̀ sí ní pariwo lé lórí bí ò lágbára láti stop ẹ yóò máa fọkàn sí pé fún mọ wàá sọ pé ṣèbọ́lọ́ náà ni mò ń pè ṣèbádùá náà ni mò ń ṣe ṣèbí ọ̀nà tí ni mò ń ṣe ọlọ́run ó ní ohun ọ̀ràn ọbẹ̀ واذكر ربك في نفسك تضرعا واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهل من القول الله أبانا يا نبي bọ́lá ń ṣe dojú ọ̀rọ̀ yìí kọ ànábì ọ̀rọ̀ yẹn náà bó ṣe sọ fún yẹn ó kan èmi ó kan ọwọ́ náà gbogbo bàtà fẹ́ sàṣìkiri gbogbo bàtà fẹ́ rántí ọlọ́ gbogbo bàtà fẹ́ ṣàdúà wàfikún rọ́bàkà fi nafsik máa ṣe ní jẹ́jẹ́ nínú ẹ̀mí tàdọ́rù àn lẹ́ni tí yóò juwọ́jú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́n lẹ́ni tí ó yẹpẹrẹ ààrẹ fọ́lọ́n àfáwa ibn kathir wọ́n ní ayé wàfikún rọ́bàkà fi nafsika rọ́gbàtàn wà rọ́hbàtàn wà bilqawli la jahra hmm. wọ́n ní tàdọ́rù àn. ìtumọ̀ ẹ̀ ni wípé èèyàn ó mọ rántí ọlọ́run nínú ẹ̀mí pẹ̀lú ìbẹ̀rù pẹ̀lú ìpayà pẹ̀lú ìwárìrì ọlọ́run tí ó múyàn torí gbogbo bá rántí ọlọ́run èèyàn gbúdọ̀ pa ẹ̀mí èèyàn ṣòfò ẹni tí ń rántí ọlọ́run tó sọ dídó bóun ni ò ò lè wà nígbà ayẹ ẹni láìlẹ̀ àìlẹ̀lẹ̀ múdé láìlẹ̀ lọ́rùn náà orin nìyẹn kìí ṣe síkìrì orin lẹ́ ń kọ́ yẹn tán bá ń sọ pé tàbọ́rọ́ ò kò ń ṣe jó ọ̀dá dúró ló wọ nìkan ó ń sọ pé láìláha illallah láìláha illallah láìláha illallah ìwọ náà orí bí ó ṣe máa rí inú ẹ̀mẹ́ yàtọ̀ sí láìláha illallah làlàó làlàó làlàó ṣé ìrántí ọjọ́ ah, àwàdà ni ṣé kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbáyé rí ni ẹlẹ́bí yóò tún máa fẹ́ ẹnu rí jẹjẹjẹjẹjẹjẹ ṣé díkìrù àwọn ẹ̀ṣẹ̀ sì yẹn ó tako ìtì bẹnu alukur'an bẹ́ẹ̀ bá sì yí wọ́n lẹ́ ń takò àwọn àtakò yìí ìtajọ́jọ́ kanú kur'an yẹn la ní kẹlò bẹ́ẹ̀ bá fẹ́ kọrin ẹ̀ mọ̀ pé ń kọrin bẹ́ẹ̀ bá fẹ́ ṣe díkìrì ìrántí ọlọ́run ọba kì í ṣe bó ṣe ní ká sí ni ẹ wazkur rabbaka fi nafsik tadarruhan wa khifatan wa dunal jar. واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهل Ànábì tọ́lọ́wọ́ bá ní iṣẹ́ gan ọlọ́wọ́ bá dojú ọ̀rọ̀ kọ ta ní jẹ́ ṣéwù dáálẹ̀ ń pè wòlíì Ànábì gan tọ́lọ́wọ́ ránṣẹ́ lọ́lọ́wọ́ bá àdírẹ́sì tọ́lọ́ ń bá lè sọ bẹ́ẹ̀ fanabi ta ló tún kù mọ́ ọlọ́ọ̀ni rẹ̀ anabi wọ́ọ̀kù rọ̀bákà máa rántí ọlọ́run ọba rẹ̀ fi nafsiki láti inú ẹ̀mí tàdọ́rọ̀ àrùn lẹ́ni tí ó kúrì nínú ẹ̀mí fọlọ́n lẹ́ni tí ó jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ lẹ́ni tí ó kó wárìrì nígbà tí bá rántí ọlọ́run bó lọ́rọ́ jósèfẹ́ wọlé gbélé tàdọ́rọ̀ ọlọ́run máa máa sọ tàdọ́rọ̀ yẹn sí ni ọlọ́run tó wá tún ṣàlàyé ọlọ́run wà khifata àníṣẹ́ ní jẹ́jẹ́ khifata ẹ mọ̀ wí ní jẹ́jẹ́ ọlọ́run bí jẹ́jẹ́ yóò bá tún yẹ wàdúnà lè jáhárí wàdúnà lè jáhárí mìíràn kọ́ ọlọ́run àníṣẹ́ àníṣẹ́ ẹ̀ ní pariwo tọ́lọ̀ bá ní jẹ́jẹ́ nìkan ó ti yẹ kó yé ọlọ́run tó wá ní kí fàtà yẹn ẹlẹ́mọ́tún gbọ́yé dúnàlì jáhárì mínàlì kàwé tí ò ní máriwo lọ́wọ́ nígbà tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ bọ́lọ́n ti explain ẹ ẹ wá wo ohun táwa ń ṣe léni so ṣe déédéé pẹ̀lú ìrántí ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ń rántí ọlọ́run tó bá ń pariwo èè tó fi ń disturb ẹlòmíì ọlọ́run kọ́ ló rántí ọlọ́run bá ní ẹ rántí ọlọ́run pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀ ohun pẹ̀lẹ́pẹ̀lẹ́ oníkẹ́ fi pé ọlọ́run ẹ má pọ̀ ọlọ́run pẹ̀lú ohun ariwo torí pé bẹ́ẹ̀ pé jẹ́ẹ́jẹ́ gan ohun hàn létí ó ti gbọ́ ẹ má rò pé bẹ́ẹ̀ bá ṣe pariwo tó lọ́lọ́ ó fi gbọ́ ó súnmọ́ wa ju iṣẹ́ ọ̀run wa lọ ọlọ́run bá wa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ àwa mùsùlùmí ìgbòràfúrọ́ bá káfíìrì náà kàtàdọ́rọ̀ àrùn وخيفة ودون الجهر من القول واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين أنا tí wọ́n fi ṣàlàyé ọ̀rọ̀ tí fi yé èèyàn parí ọlọ́run fi sọ̀rọ̀ yìí onímọ̀ fi ń ṣe ìmọ̀lẹ́rọ aṣọ fẹ́lómi yóò dá sí jà gbà ah, kúránì ló ń bájà ó clear kò rújú bẹ́ẹ̀ bá rẹ lómi ìdáwọ́ láwọn sáà wọ́n ń pariwo wọn a tún mú lù mọ́ pàǹpàràpàpàpàpàpàpàpàpà ànábì tọ́lọ́run ránṣẹ́ gan-an ọlọ́run ọba ni wà kó rọ́bàkà fi nafsika tó bá pa síkìrì tọ́lọ́run lọ fẹ́ ṣe tí kì í ṣe ti ṣàyàpín tí èyí ṣe ti ṣù ṣùgbọ́n dágbé tọ́lọ́run ọba ló fẹ́ ṣe ó ti sọ bó ń ṣe fẹ́ kó ṣe àsíkìrì èyí tọ́lọ́run ọba fẹ́ ó ti sọ bó ṣe fẹ́ ká ṣe ọ̀rọ̀ wa dojú ọ̀rọ̀ yẹn kọ ànábì wa tó wá tó. rabbaka fi nafsika tadarru'an wa khifa. ọlọ́wọ́ bá nira ànábì máa rántí orúkọ ọlọ́run ọba rẹ̀ fi nafsik nínú ẹ̀mí tadarru'an pẹ̀lú ìkówárìrì tó bá ti ń wí ìkówárìrì yẹn ẹ rí i pé ọ̀rọ̀ ọjọ́ kò lè wọlé ń bẹ̀. wa khifatan lóhùn jẹ́jẹ́ wàdúnà lè já àrè tí kì í ṣe táriwo nínú ẹ̀lẹ́kọ́ọ̀lì nínú ọ̀rọ̀ kò gbọdọ̀ mú ariwo lọ́wọ́ biligudu wal asar biligudu wal asar ẹ máa rántí ọlọ́run ọba yìí biligudu wì aligudu awalu nahar lọ́wọ́ àárọ̀ ẹ rántí ọlọ́run wal asar al asar ó náà ni áhírù nahar ìgbà tó bá ti ń di pé ìrọ̀lẹ́ ti dé ó ti ń lọ síbi oòrùn ti fẹ́ máa wọ̀ ẹran tí ọ lọ nígbà yẹn náà àwọn ẹ̀rí pa sọ̀bá àtìkárù mọ̀sá ẹran tí ọ lọ ń tàárọ̀ àti ti ọwọ́ rọ̀lẹ́ àwọn àfúnimọ̀ tefsir wọ́n ní ṣáájú kọ́lọ̀wọ́n ọba kó tó ṣe ìrun wákàtí márùn-ún lọ́ranyàn ìrun táwọn mùsùlùmí ń kí nígbà náà ó náà ní bẹ̀lẹ̀gòdó wì wọlé àṣọ wọn akíkan láàárọ̀ wọn akíkan ní yàlẹ̀ta àbí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àsìkò méjèèjì yìí lásìkò tí ń bẹ tẹ́lẹ̀ táwọn èèyàn fi máa ń ṣèrántí ọlọ́run kó tó di pọ́lọ́run wá ṣe wákàtí márùn-ún léwa lérí ló wá fi kú lẹ́ẹ̀mejì ó fi dẹ̀ márùn lójúmọ́ aluguduwi òun lọ́wọ́ àárọ̀ wàlẹ̀ àṣọ́ọ̀lì ọwọ́ àṣálẹ́ àwa ń wò wípé ṣé lárúbáwá là ń sọ ni tóṣù rọ́bá ní àṣálẹ́ àṣọ́ọ̀lì àṣálẹ́ ṣùgbọ́n súnmọ́ ìtumọ̀ yorùbá àṣámọ́ alẹ́ onígbàṣálẹ́ ṣùgbọ́n nínú èdè lárúbáwá àsọ́ọ̀lù ṣe àsọ́ọ̀lù náà ló padà di àsálẹ́ ibi tá a dúró sí lérí ẹ̀ ọ náà nípa àwọn èdè tẹ̀ rí yẹn wọ́n wọ̀nà ara wọn ni torí pé Ọlọ́run ọba ló ní gbogbo èdè ibi tá a padà dá padà sí nìyẹn Ọlọ́run ọba ló kíni ló gbogbo èdè wọ́n wọnú ara wọn náà ni ẹ̀yin ẹ̀wù bàbá ṣéde yóò bá ń bàbá ẹ́. Eh? ẹ́ tẹ́ ẹ bá ra Chinese bàbá àwọn náà máa ń sọ bẹ́ẹ̀ lárúbáwá gan ẹlòmíì kí bàbá yẹn ní abu bàbá ta ló wá ní èdè yẹn gan àwọn Indians bàbá yóò fi bàbá bẹ́ẹ̀ àwọn a máa wò wípé ṣé Yorùbá lónìí bàbá ni àbí Indians àbáwọn Chinese àbáwọn ni wọ́n ní ìdáhùn ní wípé ọlọ́run ló ní gbogbo èdè àwọn kan bẹ nú èdè tí wọ́n wọnú ara wọn bẹ́ẹ̀ wọ́n wọnú ara wọn kéyìn tó wá wọ́n èdè kan dànù ẹni tó bá kẹ́kọ̀ọ́ nípa èdè èyàn ò lè wọ́n èdè kan dànù nínú ìlú tá a wà yìí èyàn sọ̀rọ̀ lákùrẹ́ èyàn ọ̀fọ̀ ni ò ní sọ tó o bá ti sọ̀rọ̀ lọ́dọ̀ àkúrẹ́ irọ́ lọ pa ọ̀rọ̀ ló sọ irọ́ lọ pa nìyẹn abẹ́bọ̀ ṣùgbọ́n tó o bá sọ òótọ́ ọ̀fọ̀ ló fọ̀ òótọ́ ló sọ. báwa báwa ní èèyàn sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ló sọ ọ̀rọ̀ gidi nìyẹn ṣùgbọ́n lọ́dọ̀ ti níbi dáálẹ́tì ti bí yorùbá náà ni o dáálẹ́tì ti bí ọ̀fọ̀ ló fọ̀ ọ̀fọ̀ ló fọ̀ ìgbẹ́ ẹ̀ lírì fọ́ fọ́ fọ́ fọ́ fọ́ fọ́ yọ fọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ yorùbá náà ló sọ pé láàfin ní àkọ́tọ̀ yorùbá àti wá ní yorùbá èdè àdúgbò ẹni tọ́rọ ò bá wáyé yóò wá sọ pé èyí tí wọ́n ń sọ lákùrẹ́ ẹ̀ pé kì í ṣe yorùbá láà ò lè sọ yorùbá ni torí pé ó ti níbi tí yorùbá ti máa lò náà tẹ́nìkan bá sọ ọ̀rọ̀ kan yòòbó ní sọ pé ọyá sọ èsì yòòbó ni wọn náà fọ èsì ṣé a lo fọ́n bẹ́ẹ̀ àbáyọ wọn náà fọ èsì fọ èsì fífọ yẹn náà nínú yorùbá ni náà fi ń pe nǹkan kan ní ọ̀fọ̀ yòòbó ni ọ̀fọ̀ ó ń pọ̀fọ̀ ní tí wọ́n ń sọ náà ní ń jẹ́ ọ̀fọ̀ tí ń jáde lẹ́nu tákùrẹ́ bá wá ní ìgbẹ́ ìlírì fọ̀ yorùbá náà ni mo wá sọ pé irú yorùbá dàmú ló ń sọ yìí yorùbá náà ni torí pé dialect wà gbogbo ẹ̀ pátápátá náà ni Odùduwà sọ ìdí nìyẹn ẹ lè yọ kúrò bóyá bá dé kàrẹ́ ìkàrẹ́ ọmọ wọnú ilé yóò lòun wòde inú ilé ní wọ̀ yóò lòun wòde ah òde bò ó lò ń wọlé rárá o mò ń wòde èrò òde ń kọ́ èrò òlé ń kọ́ láìláìlọ́lá ẹ wo èdè ṣùgbọ́n jẹ́ ẹnu ẹnìkan gbà láti sọ wípé yorùbá ti kárí ó correct ó correct bóyá bá ṣiṣẹ́ nínú ìpìlẹ̀ òṣùlù local linguistics èyí ó padà rí wípé gbogbo ẹ̀ náà ni yorùbá ń sọ ṣùgbọ́n gbà tó wá ya àwa pa àwọn kan pọ̀ pé ẹja máa fi léṣe àkọ́tọ̀ yorùbá ẹja ń mú tọ̀sùn àti tọ̀yọ́ káfí máa kọ́ sílẹ̀ ṣùgbọ́n ní sísọ gbogbo èyí dálé tiwa náà tá a bá ń sọ yorùbá náà ni yorùbá ni à ń sọ eléyìí kẹ́nìkan má lè máa rò pé èdè àwọn kan ò dá ìkankan náà yorùbá náà gbogbo ẹ̀ ọ̀fọ̀ fọ èsì èsì wo ló wá fọ̀ àbí èsì wo ló wá sọ. So àìgbọ́ yorùbá ni kí n yẹ pé ìsìn wo ló wá sọ wọn èyí sọ ìsìn wọn máa ń fọ ni wọn ní sọ fọ ìsìn wo ló wá fọ lórí ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan báyìí bẹ́ẹ̀ yẹn bá mọ̀ ìwọ̀nba lè yóò máa fẹnu àbùkù kan èdè kankan torí pé tẹ bá tírèsì ẹ lọ títí ẹ padà fi kan ìpìlẹ̀ nínú ìpìlẹ̀ èdè yẹn níbi tá a ti lọ wàlẹ̀ àsọ́ọ̀lì àṣálẹ̀ àsọ́ọ̀lì lábánú sọ pé àsọ́ọ̀lì èwo ló múra wọn ń bẹ̀ gbogbo ẹ̀ náà ọlọ́run ló lédè ẹ máa rí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ tí ó máa wọnú ara wọn bẹ́ẹ̀ ni ó fi máa yé wa wípé ibì kan náà wo wá ti èdè tá a dá máa sọ náà gbogbo ẹ̀ náà lọ́fọ́n ká ló pé kiri yìí òun náà là ń sọ ẹ máa rí kọ̀ọ̀kan nú ẹ̀ tí ó ráìn lẹ́ẹ̀fi lè mọ̀ pé kullukum min Adam àti ẹlòmí ò ṣèdè mí bí ẹ nà báyìí ẹ tẹ kankan bẹ yẹn torí pé dèyẹn náà èdè ẹdọdọ náà gbogbo ẹ náà ibi ti wá Ọlọ́run ló léde Ọlọ́run ọba wa ní ẹmọ rántí Ọlọ́run ọba gbòlògbòdò wì wàlẹ àṣọ ní ọwọ́ àárọ̀ àti lọ́wọ́ tẹ bá fẹ́ rántí Ọlọ́run ọba yẹn àti kọyín bẹ́ẹ̀ ṣe واذكر ربك واذكر ربك في نفسك تضرعا وخيفا تضرعا وخيفة ودون الجهل odidi nǹkan mẹ́rin lọ́wọ́ bá fi ṣàlàyé ẹ̀ fi nafsik tẹ̀mítẹ̀mí àkọ́kọ́ nìyẹn tadorruan ìwárìrì ọlọ́run kó wà pẹ̀lú èèyàn kéèyàn má máa fọkàn ṣeré tó bá ń ṣe díkìrì mama máa fọkàn ṣeré ẹlẹ́ẹ̀kejì nìyẹn wàkífà pẹ̀lú ohun jẹ́jẹ́ ohun rẹlẹ̀ ẹ̀kẹta nìyẹn ẹlẹ́ẹ̀kẹrin wàdúnà lè jahari nínú ẹ̀kọ́ láì ṣe ohun ariwo yèè ẹ̀kọ́ nìyẹn fún ẹni tó bá fẹ́ rántí ọlọ́run ó fẹ́ ṣàṣíkiri ni ó fẹ́ ṣàdúà ẹ̀kọ́ rẹ̀ fún wa yẹn ṣùgbọ́n káwọn máa ṣe láyé láyé lálá káwọn ní láyé lálàgún dàǹgàgàgà gaga dàǹgàgàgà ṣé gbogbo tá a sọ yìí só pé síbẹ̀. ìyẹn iṣẹ́ àsìkiri eré lásánlásán ó nìyẹn ìyẹn lọ́wọ́ akúnta ìyẹn ló kúnta ẹ̀ka ya láyé mi ò tí gbọ́nà ẹ̀tún kí n gbọ́. síkírù kọ́ nìyẹn eré eré àbá ń dá wákà ó nìyẹn ṣùgbọ́n zikir tọ́lọ̀ wọn bá ń sọ yẹn la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha. èmi kọ́ ni mo sọ bọ́lá ń ṣe fẹ́ ká ṣe lówù yìí nínú alukur'an ẹnikẹ́ni tí ò bá wá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní afọ́nú ni wọ́n èmi mo sọ bẹ́ẹ̀. ولا تكن من الغافلين ولا تكن من الغافلين ọlọ́run ní bá a ṣe ní kẹ́ ẹ ṣe yìí ní kẹ́ ẹ ṣe kẹ́ ẹ má ba àjọ kan nínú àwọn afọ́nufọ́ra ìyẹn túmọ̀ sí wípé gbogbo àwọn tí wọ́n rántí ọlọ́run tí wọ́n ń pariwo hèè tí wọ́n sọ ìrántí ọlọ́run ọba dèrè àtọkùnrin àtobìnrin wọn máa fi dílù dí kí làwọn ń ṣe àsìkiri làwọn bá débẹ̀ ọkùnrin a máa fi owó lé obìnrin níbi gbáyà báyìí wọ́n sọ àsìkiri náà náà bá débẹ̀ tásìkiri àtúndì mọ àsìkiri náà ló débẹ̀ àtúngbẹ̀mí bọ́ lẹ́nu àsìkiri náà ló débẹ̀ ọlọ́run ọba ni wà látẹ́kùn mìnàlùkọ́fìlì wà látẹ́kùn mìnàlùkọ́fìlì sí ọlọ́run ọba lẹ́fẹ́ rántí ọlọ́run náà ni ó sọ bẹ́ẹ̀ ṣe rántí òun fún yín torí pé àdíkìrù ìbádà ìrántí ọlọ́run tí orí yẹn ìjọsìn ni bàbá fẹ́ rántí ọlọ́run ká rántí ọlọ́run pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Zakariya ayébi náà dá rabbahu rabbi látàdánwó fáwọ́dá. káfà ọ̀yà ẹ̀yìn sọ́dọ̀ rẹ̀. dá rabbahu nidaan khafiyya. ọlọ́run ọba ní anábì Zakariya ìgbà tó fẹ́ báwọn anábì ìgbà tó lọ́run ti sọ báyìí ẹja wa lọ kàtàn nípa àwọn ànábì ọlọ́run bó náà ṣe máa ń bẹ lọ́wọ́ ọlọ́run ọba ni wa zakariya. wa zakariya àìmínà dá ọgbọ̀n. pé látòkè káfọ́ ọ̀yà àìsàn tó ń lọ. ọ̀yà àìsàn dìkìrù rahmat rabbika abẹ́dàwó zakariya. ọlọ́run ọba ni ẹ tẹ́tí kẹ́ gbọ́ ọ̀rọ̀ nípa ìdẹ̀ra àánú ọlọ́run ọba tó lé ẹrúsìn rẹ̀ kan bá títí Zakaria ojú ọmọ pọ́n ọlọ́run wá fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ bó ṣe bẹ lọ́hùn táànú ọlọ́run ọba tó fi lé Zakariya tó fi ba tádùá rẹ̀ fi gbà. ìdínàdá rọ́bẹ̀rún nìdá ànúkọ̀fíyà. ọlọ́run nígbà tó fẹ́ pe ọlọ́run ọba ó pe ọlọ́run pẹ̀lú ohùn jẹ́jẹ́ ẹ̀wọ̀n kan nidaan kọfíà ó pe ọlọ́run pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀ bó ló ṣe bẹ lọ. qala rabbi inni wahana al-'admu minni. ó ní rẹ ọlọ́run ọba gbogbo ogun ara mi ó ti lẹ ntẹ̀yìn fi sọkọ obìnrin kò sí mọ́ ṣùgbọ́n mi ò jákàn nínú kẹrẹ ọlọ́run ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ó ní òun ò bímọ tábà ní kọ́ ẹ mọ̀jà kẹrin à òun ò sí nǹkan oṣù mọ́ kí lọ́kàn ọlọ́run pẹ̀lú yẹn kí lọ́lọ́run fẹ́ fi ò sí nǹkan oṣù ṣe kí lọ́kàn ṣe ṣe ta ló súnmọ́ mọ́ríàmà tó fi lóyún ìsá kí ò lè ṣe anábì Zakariya àgbà tó ń wá ń bẹ lọ́run ó ní rẹ̀ ọlọ́run ọba ọdún yà tí mo ti darúgbó eegun mi gbogbo eegun tó sọ yẹn náà ni agbára ìjọkùnrin agbára ìlẹsùnmọ́bìnrin agbára kéèyàn ó lè ṣe kánkán kò sí mọ́ mo ti dàgbà. wọ́stà alárùrà ṣùṣe ibà. gbogbo orí mi pátá fún ogbó ewu ti gba gbogbo ẹ̀ ewu ọ̀nà mẹ́ta lèyàn fi máa ewu lórí ìmí ń bẹ hereditary ni ẹ̀rọ méjì ẹ̀ sì wọ́n lérí ẹ̀ ní fámìlì wọn bó ṣe rí nìyẹn ó máa rí bẹ́ẹ̀ ẹlòmí ń bẹ ewu orí tiẹ̀ wàhálà ìdààmú òun ló fa ewu yẹn ewu ọkàn lalẹ̀ ní lẹ́ẹ̀kan náà lábẹ́ ìyẹn ó tún wá pín sí méjì ìdààmú ó pín sọ́nà méjì physical ìdààmú intellectual ìdààmú méjèèjì yẹn ló lè mú ewu jáde ẹlòmíín bẹ ìdààmú ni bó ṣe ń fọkùtà ní rugi ní ń ló ń pọn cement ní ń ṣe gbogbo ẹ sàdéhùn lẹ́rìí pé owó máa jáde ẹlòmíín sì ń bẹ kòrú kankan ṣùgbọ́n iṣẹ́ ọpọlọ ní twenty four seven gbogbo ń ṣe professor wo ni òun ẹlòkéèsì. ẹ̀ẹ́rì tó bá sí filẹ̀ ẹ̀ẹ́rì ń bẹ̀ ni ó ti ń dọpọlọ yẹn láàmú ó ń dọpọlọ yẹn ewu ọba jáde anabi ni sọyà ni hood ìyàwó rẹ ni ọkọ mi anabi ọmọ ewu anabi ni bẹ́ẹ̀ ni hood tí ń kà ọlọ́run ló bà mí pẹ̀lú tí bẹ ewu sì jáde lórí ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni àgbà ogbó. bọ́jọ́ orí bá ń gorí ara wọn tágbà dé gbogbo irun ara pátá àti ìyẹn ni ti Zakariya anabi Zakariya wa ni wàṣítà alára àṣùṣe ibà. wàṣítà alára àṣùṣe ibà. ó ní rẹ ọlọ́run ọba ewu ti lálẹ̀ ní gbogbo orí mi báyìí ewu ti wà ń bẹ̀ bí mo fẹ́ fẹ́bìnrin gan ta ló fẹ́ fẹ́ mi ìyàwó ti di àgàn ó ti dogbó ó wá ń fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn pèrè ọlọ kí ló kù mọ́. wàlámù àkùnrin bídò ìkàrọ̀ bí ṣe pé yá. bó ṣe wá sọ̀rọ̀ yẹn kò wá dá ó wá fi ìgbàgbọ́ rẹ̀ hàn sọ́lọ́run pé kò sí tọ́lọ́run ò lè ṣe. ó ní rẹ̀ ọlọ́run pẹ̀lú bí mo ṣe sọ yìí náà mo gbà wípé mi ò ní fọwọ́ bólẹ̀ lórí ẹ̀dùn ọkàn mi lọ́dọ̀ rẹ̀ ọlọ́run. n bá dogbo jù bẹ́ẹ̀ lọ ní tí mò ń fẹ́ yìí mo gbà kó ṣe fún mi ọlọ́run nífẹ̀ẹ́ sí nǹkan bẹ́ẹ̀ ọlọ́run máa ń nífẹ̀ẹ́ sí kéèyàn ó fọkàbalẹ̀ sọlọ́run pé ó ṣe fún yàn anabi sallallahu alayhi wa sallam anabi ni udu allaha wa antum muqinuna bil ijaba anabi ni ẹ máa pe ọlọ́run kẹ́ẹ̀sì fọkànbalẹ̀ sọlọ́run pé ó ṣe nǹkan yẹn ọlọ́run wàá wo gbáyà rẹ ṣé gbáyà yẹn só pín sí méjì tí ò bá ti pín sí méjì ọlọ́run ni á dá lóhùn anabi sallallahu alayhi wa sallam ọlọ́run ò ní yé máa gbàdúrà yín bí a bá ti ń pè ṣùgbọ́n o máa lẹ́nu yẹn sta'jil téèyàn bá ti máa kánjú téèyàn bá sì tún máa jákàn ọlọ́run wo ṣé ẹni tí nǹkan oṣù mọ́ ẹ wo mẹ́díkálì kò lè bí ta ló sọ bẹ́ẹ̀ máa bẹ ọlọ́run ní tóun fẹ́ yẹn ọ̀nà tó ti di yóò sí bí gbogbo èèyàn débẹ̀ yóò sí ìgbà tí wọ́n bá débẹ̀ yóò kàn sí ni àyẹ̀wò àmọ́ àjọ pé bóyá ni wọ́n ṣe ṣe ibi tó ń kálukú bá fọlọ́wọ́n bá rẹ̀ sí náà ni ó ti máa bá ilẹ̀ oko tá à ń gbin nǹkan sí tí ò méso yọ bí wọ́n bá gbin tiẹ̀ síbẹ̀ yóò méso jáde ibi tá ti rò pómi rẹ̀ ti gbẹ níjọ́ tó o bá fẹ́ lọ pọn mí bẹ̀ lómi ó máa ṣẹ́yọ ń bẹ̀ kò sí nǹkan kan tọ́lọ́run ò lè ṣe anabi Zakaria ó ní wàhálà àá. بك رب شقيا ولم أكن بدعائك رب شقيا wọ́n ní ọlọ́run ọba mi ولم أكن شقيا بدعائك èmi ò ní di olórí ibù mi ò sì ní fọwọ́ bólẹ̀ nípa àdúrà tí mo ń ṣe yìí mo gbàgbọ́ ó jẹ́ pé mi ó jẹ́ pé mi. wà á ní kòtò náà wà Anábì Zakariya wá ń sọ fọ́lọ́ pé kí ló fà á tí mo fi ń wo koko pé mo fẹ́ bímọ torí pé wàá ní khiftul mawaliya ẹ̀rù ń bà mí pẹ̀lú gbogbo iṣẹ́ tí mo ń ṣe yìí tí mo ń pe àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run lọ́sàn-án lóru tí mo bá lọ tí mi ò bímọ ó parí ta ló fẹ́ gbéṣẹ́ yìí nígbà tí mo bá lọ tán àwọn tí mo rí yìí ọkàn mi ò balẹ̀ sí wọn ìdí nìyẹn tó fi jẹ́ wípé kò sí nínú ìmọ̀tara ẹni nìkan kéèyàn ó gbé nǹkan ńlá kalẹ̀ kéèyàn wá máa wò pé ah, ọmọ èèyàn ó yẹ kó gbé e níbi téèyàn gbé e dé àwọn ànábì ọlọ́run náà tọrọ rú ẹ̀ bọ́ọ̀ jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ ní tí ó wù ọ́ ní kọ́mọ rẹ̀ ó tún jẹ́ mẹ́díkù dọ́kítọ̀ tó tún ju tiẹ̀ lọ bọ́ọ̀ àfa ní tí ó máa wù ọ́ ni pé kọ́mọ rẹ̀ ó tún já àfa débi pé wọn náà bí bá ń sọ̀rọ̀ ó tún máa wù lẹ́nu báyìí ntẹ̀yìn ó mọ̀ fẹ́ nìyẹn anabi Zakaria ó wà ń bẹ lọ́wọ́ wa inni khiftul mawaliya èmi ń páyà àwọn ọba kan mi. mo wàrà ó. pé tí mo bá lọ tá àwọn ni wọn ṣẹ́kù lẹ́yìn tí mò ń ṣe yìí wọn ò bá mi ṣe àwọn tó sì ṣe wọn ò fàníyàn dáadáa bá mi ṣe ẹ̀rù ń bà mí pé tí mo bá lọ tán. وكانت امرأتي عاقرا ìdí ọlọ́run ọba mi ìyàwó mi náà sì nìyí ó ti di ogbó ó ti dàgbà kò ṣe nǹkan oṣù mọ́ náà. fàhámẹ́lì mi ládùn kàwálí ìyá. fàhámẹ́lì mi ládùn kàwálí ìyá onírẹ̀ ọlọ́run ọba wá fi ta mí lọ́rẹ pẹ̀lú gbogbo tí mo sọ yìí pátá kò jẹ́ nǹkan kan lọ́dọ̀ ọ̀rẹ́ ọlọ́run mo wá fi títóbi rẹ bì ọ́ fàábìlì mi ládùn ka wàlíyà látọ̀rọ̀ rẹ fitami lọ́rẹ wàlíyà ọmọ ìdùnnú ó wá ní wàlíyì àrólé ọmọ ọmọ téèyàn ò bá sílé tọkẹyìn ó balẹ̀ ọmọ tó ṣe wípé ààyè téèyàn dì béèyàn ò sí ń bẹ̀ ẹnìkan ò ní mọ̀ ó ká ó dúṣẹ́kù ó ní wàlíyì bẹ́yìn bá ń tọrọ ọmọ kéèyàn ó kó ronú sádùá bí ọlọ́run sákàn fún wa lọ́mọ kan sáà kún kún mọ́tì ọmọ kan sáàlá bí àkúrẹ́ dà àkúrẹ́ rẹ̀ ọkọ̀ sáàlá pọ̀ bá fún ọmọ kan sáàlá ọ padà sunkún kò sí bójú ọmọ sì pọ́n ní tó ní tó fẹ́ ní kó tọrọ. هنالك دعا زكريا ربه kó tó kan bẹ́ẹ̀ anabi zakariya ó wá ń bẹ lọ ń bẹ lọ ó dé ọlọ́run ọba wa abẹ́lé mi ńládùn kàwá yíya ọlọ́run fún mi lọ́mọ gidi látọ̀dọ̀ rẹ mo ti darúgbó ìyàwó náà ti darúgbó ó sọ gbogbo yẹn síbẹ̀síbẹ̀ ìyẹn ò stop ẹ̀ láti má bọ́lọ́n tó ń fẹ́ ẹ̀kọ́ nìyẹn kódà kéèyàn lọ sí ilé ìwòsàn kan ní à ó lè bímọ àtọ̀ rí ò lè dọ́mà ó sọ tiẹ̀ ní sóò ìwádìí tó ń rí lòún sọ yẹn. la máa sọ báwọn doctors wa náà tẹ̀ bá ti fẹ́ máa sọ ẹ máa fi tọ́lọ́hún kún pé ìtawà rí leléyìí o ṣùgbọ́n o kò sí tọ́lọ́hún ò lè ṣe. ẹ máa fi yẹn náà kún kọ́mọ̀ wàá di pọ́ jẹ́jọ́ níjọ́gbọ́n dàrú kìyàmà ọlọ́run bá pè ọ́ síta pé ṣé o ní kò lè bímọ gbogbo ẹ̀ ọlọ́run béèrè ṣùgbọ́n muslim doctor wọ́n sọ pé pẹ̀lú ìwádìí tá a ṣe yìí o kò sí sọmọ o ṣùgbọ́n o kò sí tọ́lọ́run ó lè ṣe máa fi ìdá fi mọ̀ yàtọ̀ láàrin àwa àtàwọn kùndàrú nìyẹn. Hmm anabi Zakaria, ó wá ń bẹ lọ. fàbẹ́lẹ́ mi lábẹ́ nǹkan lórí rẹ̀. ó ní ọmọ tí mò ń tọ́ lọ́dọ̀ ọ̀rẹ́ ọlọ́run ọba yàrí fún ní ìwà yàrí fún mi àlè àkúbẹ̀. yàrí fún mi yàrí fún mi àlè àkúbẹ̀. ọmọ tí mò ń tọrọ ọmọ tí ó jogún mi kí ni wọ́n máa jogún lára àwọn anabi ọlọ́run owó wo ni wọ́n ní kò sí ṣùgbọ́n ọmọ tó yẹ pé ohun tá à ń ṣe yìí òun náà máa ṣe ntí Zakariya ń bẹ lọ nìyẹn ọmọ tí yóò gbèsè ọlọ́wọ́n ọba lọ́wọ́ tí yóò já nàbí ọlọ́wọ́ níta ń tọrọ nìyẹn. ọjà àlùhùrù bẹ̀rẹ̀ bí ìwé. ọlọ́wọ́ bá kó o sì sọmọ náà lọ́mọ yọnu lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run àti lọ́dọ̀ gbogbo ayé bí Zakariya ṣe bẹ ọlọ́run nìyẹn ó wá bẹ ọlọ́run bẹ́ẹ̀ fa kò dákẹ́ ó sà ń bẹ̀ ó ṣe gbójú ẹsẹ̀ tó bẹ̀rẹ̀ náà ló bí wọn ó sàn bẹ̀ ìgbà tí wọ́n wá bí Mariam wọ́n wá ní àwọn wá ta ni ó máa tọ́jú Mariam tí ó gbà á tọ́ oníkàlùkù àwọn fẹ́ gbà tọ́ àwọn fẹ́ gbà tọ́ ọmọbìnrin ni torí pé ìyá Mariam ìgbà tó ń tọrọ ọmọ Hannatu òun ló bí Mariam tó bí Isa ìgbà tó ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọmọkùnrin ló ń fẹ́ ìgbà wá bímọ ó bí obìnrin wọ́n wá nítọ̀ ta ni ó mọ bá tọ́mọ yìí tọ́mọ yìí wà lọ́dọ̀ ẹ̀ àwọn ọkùnrin wá àwọn obìnrin wọ́n pọ̀ ṣé ọkùnrin lọ́múláyà ni tí ó fọmọ. anabi zakariya òun náà wá kò bímọ ṣùgbọ́n fẹ́ gbọmọ yẹn láti mọ gbà á tọ́ ó ṣe ó ṣe ìyàwó rẹ̀ bó ṣe ọmú tí ò sí bó bá fàáfàáfà omi lè jáde ńbẹ̀ àwọn yẹn wá sọ fún zakariya pé ah, mọ̀mọ́ dára ẹ̀ la ta ni ó gbọmọ fagàn.

wọ́n bá dojú ọ̀rọ̀ rù ẹnìkan tó jọ̀jọ̀gbọ́n ní ẹ wá ẹ jẹ́ ká lọ mú ẹfọ́n ẹfọ́n ẹ̀mọ́dáńgbèlé ẹfọ́n dáfí máa ń ṣe apẹ̀rẹ̀ yẹn wọ́n ní ẹja máa sọ sínú omi ẹni títí ẹ̀ bá tẹ̀rì òun ká gbọ́mọ ṣé ẹfọ́n lè tẹ̀rì ni yóò lékè ni wọ́n wá ń jò wọ́n ń jò wọ́n ń jò ìgbà tó kan ànábì Zakariya tó ń ju tiẹ̀ ọba tẹ̀rì àwọn èèyàn ò fọkàn sí pé ọmọ yẹn lè lọ sọ́dọ̀ ẹ̀ lè yá kiri amúránkà náà mọ̀ ọlọ́run ti parí ètò mọ̀ dára ẹ̀ láàmú ó ti mọ bí ṣe ṣiṣẹ́ ẹ̀ wọ́n bá ní ká gbé mariam fún zakaria kó máa àwọn yẹn ọmú wo ni ó fún ọ ní ẹ̀sà gbègbè kò bí mari kò lè mọ mọ́tọ́jú ọ ní ẹ̀sà gbè fún ọba gbọ́mọ yẹn mọ́yà mọ́sálásí wọ́n ń pèbè kan ní mihrab mihrab ó náà ní àyíkó tó kó tó wà mọ́sálásí téèyàn bá fẹ́ ṣe itikaf àbẹ́yàn fẹ́ máa bẹ lọ téèyàn fẹ́ gbogbo èèyàn ó máa rí yàn ó náà ń pè nínú ìhẹ́rọ̀ ó bá lọ gbé síbẹ̀ gbẹtọ̀ bó bá tiẹ̀ ń sunkún ọmú ìyá ìyàwó bàbá fàáfàá bí nǹkan bá jáde ń bẹ̀ tó bá ti mọ ọmú tán òun ó tún gbé síbẹ̀ òun ó máa wò ó ẹni tí ò bímọ rí kó sáré náà rí kan tí ń gbé káàkiri la fi ṣe pàtàkì anabi zakariya alayhi salatu wa salam gbogbo ìgbà ní wàá máa bẹ lọ lórí pé Ọlọ́run fẹ́mi náà lọ́mọ tọ́ba ti wá ní kóhùn ó lọ gbé ọmọ yìí wá ń dàgbà ìdàgbà ọdún kan láàrin oṣù kan ẹwu bọ́lọ̀ ń ṣe fi pọ́n alé àwọn tí wọ́n ní ọmọ òníyè lọ́wọ́ ẹ̀ ìdàgbà oṣù kan fa àǹbátà nàbàtà ní hasana. ó wá ń bẹ̀rẹ̀ sí ní dàgbà rapid growth. mùtàkọ́gbàlára ọ̀gbìn àbíkọ̀rú ìhànsánú àmàtàlá bàtà ìhànsánú. ọlọ́run wá ní kí mariam wá máa dàgbà ìdàgbà ọdún kan láàrin oṣù kan péré kí ni zakariya ń fọmọ yìí zakariya náà wá ń ṣe mọ̀ ọwọ́ àwọlé ńjọ kan ọba bá àwọn oúnjẹ kan lọ́dọ̀ ẹ̀. ọkọ̀fọ́lá àzàkàríyá ya ló gba ọmọ láti tọ́ kùnlọ́nà dákọ̀lá aláìyá àzàkàríyá olùmìṣọ́wọ́bá owó ìgbà tí Zakariya ya. wọn mihrab ibi tó yóò wá bilé ó wá ń ṣe ilé mà. kọ́lẹ̀ ya mariam. zakariya wa sọ pé ya mariam onírẹ̀ mariam anẹ́ lakihara níbo ló ti rí nǹkan yìí gbogbo olúwa yìí kò sí ẹni tó ń lo oúnjẹ yìí jẹ níbo ló ti rí. láti wà ní ìdílé. mariam wa sọ wípé má dára rẹ láàmú ọlọ́run ló ń fún mi ẹ wo ohun tó tún yà wá nípa maria tí ò yẹ lómi ẹni káwọn wá sọ̀rọ̀ lérí ẹ̀ èyí tá a sọ yìí ìgbà tí mariam ń bẹ kékeré gan ọlọ́run ọba ti fi ṣe àmì kùránì ò ṣàbòsí àwa mùsùlùmí ò ṣàbòsí àtòrí ẹ̀ parẹ́ nínú kùránì ẹnu wa nìkan lè sílé gbọ́ ìṣẹ̀lẹ̀ yẹn ẹnu wa nìkan lè ti lè gbọ́ pé mariam nígbà tí ń bẹ ní kékeré oúnjẹ náà máa ń rí lọ́dọ̀ ẹ̀ tábà wá bí léèrè wípé níbo ló ti rí oúnjẹ yìí kọ́ láti. قالت هو من عند الله wà á sọ wípé láti ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ọba ló fún mi. inna Allaha yarzuqu man yasha'u bighayri hisab. orúkọ ọlọ́run ọba ó máa ń ṣe àrísìkí ó máa ń pèsè fún láì ní kẹ́ni èèyàn ní àbí tí àrísìkí yẹn ma ẹni tó ní gan ò ní ilé àkáǹtì fún pé iye owó tí mo ní kò níye ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ fẹni tó bá wù ọlọ́run tó ń ṣe bẹ́ẹ̀ yẹn òun ló ń fún mi lóúnjẹ bó ṣe wá rí yẹn Zakariya wà wò títí títí títí ah, ọlọ́run ó wá lu opportunity yẹn ó wá tún fi bẹ̀ lọ́run ọlọ́run bá sáyẹ̀nsì èmi ní bẹ̀rẹ̀ ń bọ̀ ti pẹ́ lóbi jẹ́ pé ìgbà mi ń bẹ dáadáa tí èèyàn ṣe obìnrin tó ń bẹ nílé ọkọ tí ò rọ́mọ bí ọkọ wa fẹ́ obìnrin mi le lọ́pọ̀lọpọ̀ ọgbà ìgbà míì ń bẹ̀rẹ̀ pé òun bí ó sì tún wá bímọ ṣáájú ìyàwó tuntun yẹn gbogbo náà gbogbo ọlọ́run mo fi gbígbà tí mo gbà yìí mo fi bẹ̀ ọ́ ní tí mo fẹ́ ọlọ́run ṣe fún mi àwọn nǹkan èèyàn fi máa ṣe wàsílà lọ́sọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá wà láàyè dáadáa irú tó ń fẹ́ tọ́lọ̀ ń ṣe fẹ́ lómìn kéèyàn ó dunnú sí kéèyàn wà ní wọ ọlọ́run láà mo dunnú sí dáadáa yìí irú dáadáa ilé èmi náà ń fẹ́ ṣe fún mi àtàwásó nìyẹn a máa jẹ́ ká dúà ó gbà púpọ̀ ṣùgbọ́n tí òde ká dúà ẹlòmíì ó gbà náà ní inú ro ní dùn sí dáadáa dáadáa sì pọ̀ lọ́dọ̀ ọlọ kí ló fẹ́ bínú tẹ̀nìkan sí bàbá ń bá yèyí tó ju èyí tó rí yẹn ló ń bẹ lọ́dọ̀ ọlọ béèrè lọ́dọ̀ ọlọ yóò ṣe tiẹ̀ ọlọ́wà ní hunalika da'a zakariya rabba hunalika da'a zakariya rabba ọlọ́wà bá ní níjọ́ ta wí yìí pẹ̀lú èmọ̀ tí zakariya rí ó wá fi bẹ lọ́hùn lórí ọlọ́run ṣàánú èmi náà ọmọ kan lélẹ́yìí èmi náà ń wọ́ ma náà Qala rabbi habli min ladunka zurriyatan tayyiba. ó ní lọ́ọ́ dákun fún mi náà lọ́mọ fún mi lọ́mọ tọ̀ yí ọmọ tó dáa mo ń tọrọ lọ́dọ̀ rẹ ọlọ́run. innaka sami'ud du'a. torí pé rẹ ọlọ́run o máa ń gbọ́ àdúrà lóyún a bá pè ọ́ o máa ń gbọ́ fún mi lọ́mọ ìlọ́lọ́run ọwọ́ wa sọ. fanadatul malaikatu wa qa'imun yusalli fil mihrab. níjọ́ náà gan-an tá ànábì Zakariya wá ìyànná fìlà màlẹ́ka bá pè é ọlọ́run ẹ̀yin màlẹ́kà yẹ pé màlẹ́kà wá pé ànábì zakariya ọkọ̀ ìmúsọ́lẹ̀ ìfìlìfìrọ́ ọwọ́ ẹ̀dá fílà ní ààyè títí máa bẹ lọ́rùn nínú mọ́sálásí wo ni ó náà mọ́tòrò làákùsọ́ ti bẹ yẹn ó náà ni ìbẹ̀lọ́wà lọ́dún náà táwọn Yahudi gbà yìí mọ́sálásí yẹn náà ni ló ti ń bẹ lọ́rùn. ọlọ́wọ́ bá wá ń sọ fún nínú àwọn ọmọ tí wọ́n ti gba orúkọ kí wọ́n tó wáyé ọlọ́run ní màláíkà lọ sọ fún Zakariya nígbàgbọ́ ọlọ́run ọba yorùbá ṣírù kájúkù láàmì ní símù Yahya ọlọ́run ní kí n máa fún ọ ní ròdùnú pé bímọ orúkọ ọmọ náà yóò sì máa jẹ́ Yahya. Naam. Musaddiqan bi kalimatin min Allah. ya yìí musaddiqan bi kalimatin yóò jẹni tó gba ọ̀rọ̀ Ọlọ́run lódodo. Wàsáyédàn. yo je, jẹ́. Wàhásúra. Wàhásúra yóò jẹ́ ẹni tó ṣe wípé ọ̀rọ̀ àwọn àfonímọ̀ tẹ̀sírí pọ̀ lérí ẹ̀. Wàhásúra yóò jẹ́ nìkan tí ara rẹ̀ débi pé kò ní máa rò papọ̀ máwọn èèyàn yóò jẹ́ ẹni tó ṣe wípé kò ní ní para ọ̀hún obìnrin. wọ́n ní bí wọ́n sáré tó fi kọ́ sí intó tí wọ́n á tọrọ gan àtúbọ̀ ọ́fíìsì yóò tún dáná bí ọlọ́run ọmọ rẹ̀ lòún béèrè ọlọ́run tó gbà kan sí ànábì ọlọ́run ni ó tún jẹ́. now قال رب أنا يكون لي غلام Ànábì Zakariya wá ní rẹ̀ ọlọ́ anna yakunu li gulam sósì rọrùn kí n bímọ. وقد بلغني الكبر وامرأتي عاقر. mo ti dàgbà níbi téèyàn dàgbà dé ni mo dàgbà dé ìyàwó mi sì ni ó ti dàgbà. náà. قال كذلك الله يفعل ما يشاء màlẹ́kà wa sọ fún pé wọ Zakaria dákẹ́ mẹ́mbẹ́ ọlọ́run ló fẹ́ ṣe nǹkan ó ń sọ pé ó ti dàgbà bọ́lọ́run ṣe máa ń ṣe bó ṣe fẹ́ lórí yẹn gbogbo èyí tí wọ́n ń sọ yẹn àpò tiẹ̀ ni kadhalika Allah yaf'alu ma yasha báyìí lọ́lọ́run ṣe máa ń ṣe nǹkan bó ṣe wù ú tí gbogbo rìsáàsì tẹ́ ẹ bá ṣe scientific proof kankan ò ní lè gbé jáde mo bí ti gbogbo ẹ̀dà ni bọ́lá ń ṣe máa ń ṣe bó ṣe wú ni ẹ. kọ́lá rọ́bì jẹ́ àlè ó ń lọ ọlọ́run ó wá fún mi ní àmì tí màá fi mọ̀ bí ọmọ ń bọ̀ kọ́lá ayatuka. kọ́lá ayatuka alátuka limanna sasalasata ayamin illa ramza. àkọ́kọ́ àmì òní wípé olùjọ́ mẹ́ta mọ́sọ̀rọ̀ sẹ́nì kankan ramzu àpẹẹrẹ ni kò máa ṣe wọ́n bá ní ṣe ẹgbẹ́ jẹun ni àwẹ̀ ọ̀rọ̀ gba àwẹ̀ ọ̀rọ̀ má sọ̀rọ̀ sẹ́ni kankan fún ìdíjọ́ mẹ́ta ilá rọ́mùsá ṣèbó ló ń béèrè àmì. ọlọ́ni yóò má sọ̀rọ̀ fún ìdíjọ́ mẹ́ta. wà á dúkúrú rọ́bà kẹ̀kẹ́ sí rọ́. wà á máa rántí ọlọ́run ọba rẹ pẹ̀lú ọ̀nà tá a fi ṣàlàyé ẹ̀yìn ẹ̀kẹ́ sí rọ́ lọ́pọ̀lọpọ̀ náà. wasabbih bil-ashiyyi wal-ibkar. wá máa ṣàfọ̀mọ́ forúkọ ọlọ́run ọba rẹ bil-ashiyyi lọ́wọ́ àṣálẹ́ wal-ibkar àti onídàájí wá máa ṣàfọ̀mọ́ orúkọ ọlọ́run ọba rẹ má bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀ náà. وإذ قالت الملائكة يا مريم الله ó ti wà lọ́wọ́ parí ọ̀rọ̀ Yahya Zakariya síbẹ̀ yẹn ìtafẹ́ mú jáde ń bẹ̀ ibi tá a ti rò pé nǹkan ò sí ọlọ́run a sì mú nǹkan jáde ń lóòótọ́ jẹ́ tó bá ń bẹ lọ mọ́wẹ́yìn àníyàn rẹ yẹn ni kò rò pé ọlọ́run ó ṣe ọlọ́run ó ṣe ìyẹn ni kò fi máa bẹ lọ lórúkọ nǹkan tó bá ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba fi sọ wípé wàlá takùn minal gafilin. wàlá takùn minal gafilin. ẹ má ya fọ́nú fọ́ra bẹ́ ẹ bá ń ṣàdúrà ẹ má pariwo èè ẹ má bẹ lọ́hùn pẹ̀lú ohùn ìrẹ̀lẹ̀ pẹ̀lú ohùn jẹ́jẹ́. ọlọ́run ọba sọ fún wa Qur'an ìgbà tí wọ́n ń béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní rẹ̀ ànábì ǹjẹ́ aqaribun rabbuna fanunaji am ba'idun fanunadi sọlọ́wọ́n ọba sọ́súnmọ́ wa ní kálímọ̀ pé jẹ́jẹ́ abójìnà sí wa ní kálímọ̀ pariwo he ọlọ́nira ànábì sọ fún wọn mm. wa idha sa'alaka ibadi anni fa inni qarib ujibu da'wata da'i idha da'an فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. ألو أبانا يا نبي صفو ìdá sálàkà ìbádé á ní táwọn èèyàn bá ń béèrè nípa ìmí ọlọ́run lọ́wọ́ rẹ̀ ànábì ọlọ́run ní ẹ̀ sọ fún wọn pé mo súnmọ́ wọn kò ní ìdí ogorí ogi lọ kò ní ìdí ọmọ owó tí ó do láti gbọ́ fẹ́ pẹ́já kò síbi tó wà tọ́lọ́hún ò sí pẹ̀lú ẹ níbẹ̀ ìwọ ni kò má jìnnà sọ́lọ́hún òun ò jìnnà sí ọ kọ̀rí yìí ó súnmọ́ ìjìnbú dáwàtà dáhùn gbogbo ẹ tó bá pè mí pátá ni mo gbọ́ mo sì ń jẹ́ pé ẹ̀ tó bá ti ń pè mí ọlọ mọ́ páyà mo gbọ́ ṣùgbọ́n lérí májẹ̀mú méjì fálẹ̀ ẹ̀sẹ̀ jí ibú ẹ̀yin náà tí mo bá pè yín ẹ jẹ́ mi tí wọ́n bá pèrún fi tó ń ṣe é lẹ̀ lọ́jọ́ pé wọ́n lọ wọ́n lọ ń bá pè ọ́ kó kúrò níbi ìsìná jẹ́ pé ọ́ lọ kó kúrò ń bẹ́ẹ̀ wọ́n lọ ń bá pè ọ́ níbi púùlù títa bàbá àjẹ̀bú tó bá ti pè ọ́ kó kúrò ń bẹ̀ fílẹ̀ kúrò ń bẹ̀. ọlọ́run bá ti pè ọ́ kúrò níbi ọtí mímu fi ọtí mímu sílẹ̀ kó jẹ́ pé ọlọ́run kó kúrò ń bẹ̀. ọlọ́run bá ti pè ọ́ kúrò níbi ìwà jìbìtì four one nine jẹ́ pé ọlọ́run kó kúrò ń bẹ̀ torí pé wọn náà fẹ́ kó jẹ́ pé tiẹ̀ náà wálé yóò mìínú bí. ẹ bá wá ń pè mí ẹ nígbàgbọ́ pé mo lè ṣe é condition méjèèjì yẹn ṣe pàtàkì al-istijabatu lillah wal-iman billah annahu qadirun ala fi'li ma yasha ọlọ́run ọba ni la'allahum yarshudun wọ́n yẹ́ stajibu wọ́n yóò rí bí la'allahum ẹ má kanjú ẹ má pé ẹdín méjèèjì yẹn mú yóò gbà yóò sì rí bẹ́ẹ̀ insha allahu ta'ala ṣùgbọ́n ìdíkà wa ni wọ́n máa jẹ́ pé ẹ̀ ìgbà mi ń bẹ èèyàn á máa jẹ́ pé ọlọ́run lọ́wọ́ kọ̀ǹdíṣàn ó mú yàn tán báyìí èyí ó fẹ́ yapa àṣẹ ọlọ́run èyí ò wá ní yapa àṣẹ ọlọ́run kí ni yóò tún wá pààyàn lára kó o fi àsìkò yẹn bẹ ọlọ́run ọlọ́run torí tiẹ̀ pò ní kí n má ṣe nǹkan báyìí náà ni ò ń ṣe o wá ṣe nǹkan báyìí fún mi àwọn nǹkan yẹn máa ń jẹ́ kádùá ògbà ẹ wà níbi tí gbogbo èèyàn ti fún owó owó haramu tẹ́ ẹ bá sì kó kò sẹ́ni tí ó mà wọ́n wá ní kí wọ́n náà kó onírárá ìgbà tó wá délé wọ́n wá ní kẹ́nìkan yọ one thousand fẹ́ẹ́ fẹ́ra gàrí ah, orí ẹ̀ lọ́dẹ̀rù bí mo nígbàmì níyàwó ṣùgbọ́n onímọ̀ nìní ebi wá pa ọ́ tilẹ̀ ọjọ́ náà fi mọ́ má sọ pé mbásímà ah, kí n má lo ìmánì o má sọ bẹ́ẹ̀ ìgbà tẹ́bí wa ń pa ọ̀yàn wa sọ pé rẹ ọlọ́run torí pé mo fẹ́ tẹ̀ láṣẹ rẹ lèmi fi pa mí èyí fi mú nǹkan yẹn bẹ ọlọ́run lọ́mọ gbàdọ̀ yẹn ìrẹ́ ọlọ́run torí pé mo fẹ́ ṣe tiẹ̀ ni òjé ń lọ bí torí pé mo fi fẹ́ ṣe ọ́ ni òjé ń ṣe nǹkan báyìí wá dá mi lóhùn àtàwọ́sùn nìyẹn ní àmọ́ fi ṣe wàsílà lọ́sọ́dọ̀ ọlọ́run obìnrin àfihàn ṣe wàsílà ìyà tóbìnrin ń jẹ nílé ọkọ àfi bẹ lọ́hùn lórí ọmọ ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ mọ́ ń lọ mọ́ ń lọ mọ́ ń lọ <laughs> níbo ní ń lọ obìnrin wo ni ò ní jìyà nílé ọkọ àwọn ìyá wa wà máa sọ pé torí ọmọ náà ni torí ọmọ náà ni wọn a máa múra yẹn mọ́ra wọ́n ń ṣe tàwásùl lọ́sọ́dọ̀ ọlọ́run lórí àwọn ọmọ ẹ̀yìn ìyá tòní ẹni tẹ́ fi ṣe wàsílà lọ́sọ́dọ̀ ọlọ́run lórí àwọn ọmọ yín báyìí gbígbá ọkọ̀ létí nira yìí tó bá ti sọ̀rọ̀ báyìí ẹ ṣọ́ra yín o kọ́kọ́ ra máa sún sẹ́yìn <laughs> torí pé ọwọ́ òsì tó bá gbé báyìí ńlá ìní létí ọkọ̀ látara àdé eléyìí èèyàn ní kọ̀rọ̀ téèyàn fi bẹ lọ gbogbo nǹkan bá rújú tán èèyàn lọ nǹkan báyìí mo fi bẹ́ ọ ṣe nǹkan báyìí fún mi gbogbo àwọn nǹkan yẹn jẹ́ ká kíyèsí ọlọ́run òye gbà àdúrà ń gbà àdúrà yẹn jẹ́ ká múra sí káwa náà wá máa yẹra wa wò ní fọ́lì ẹ́sítẹ́jì ìbúlé sáwa náà ń jẹ́ pé ọlọ́run. fọ́lì ẹ́sítẹ́jì ìbúlé wọ́n ní ìgbè láàlọ́hún ẹ̀ṣẹ̀bí. afọ àwọn Abu Musa al-Ash'ari radiyallahu anhu wọ́n ní àwọn èèyàn kan níjọ́ kan wọ́n wà nù mọ́ṣáláṣí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pariwo yìí faqala lahu nàbí sallallahu alaihi wasallam anábìá sọ fún wa pé ya ayyuhan nas ẹ̀yin èèyàn irba'u ala anfusikum ẹrẹ òyìn lẹ̀ fa innakum la tad'una asamma wala ghaiba la tad'una asamma wala ghaiba kì í ṣe ó dilẹ̀ ń pè ọlọ́run yìí tẹ́ inna alladhi tad'unahu sami'un qarib dájúdájú ẹni tẹ́ ń pè yìí ó súnmọ́ yín pẹ́kípẹ́kí aqrabu ila ahadikum min unuqi rahilatihi ó súnmọ́ yín jùgbà tẹ́ ẹ bá wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àbí ẹṣin àbíra kún mọ́ yín bí ọrùn rẹ̀ ṣe súnmọ́ yín ọlọ́run súnmọ́ yín jù bẹ́ẹ̀ lọ. torí ìdí tá fi ń pariwo ni pé kó lè gbọ́ abẹ́ẹ̀kọ́ ó lóun gbọ́ èyí tó ń lò lẹ́ àlímú ní dáàtì sódòr ní tó ń rò nínú ẹ̀mí ẹ̀gá ọlọ́run lòun ti gbọ́ kò nídìí ariwo torí pé nídìí ariwo yẹn náà ó tún lè máa kó nira bá ẹlòmíì ìdúnyà tó jẹ́ pé tá a bá ti fẹ́ bọ̀ lọ́hùn ká lo ohùn jẹ́jẹ́ èèyàn lè sọ kó máa jáde ṣùgbọ́n kìí ṣe pé kọ́ jẹ́ ohùn èè kéèyàn lo ohùn pẹ̀lẹ́pẹ̀lẹ́ la ilaha illallah astaghfirullah alazim astaghfirullah alazim astaghfirullah ala kéèyàn ra máa ṣe jẹ́jẹ́ bẹ́ẹ̀ bọ́lọ̀ ń sì fẹ́ nìyẹn innal ladhina inda rabbik. innal ladhina inda rabbika la yastakbiruna an ibadatihi. ọlọ́run ọba ní dájúdájú àwọn kan ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ó náà làwọn màláíkà ìjọsìn wo lẹ́yìn tí ẹ fẹ́ ṣe tó táwọn màláíkà àfọ̀mọ́wò lẹ fẹ́ ṣe fọ́lọ́run tó lè tó màláíkà anábìwá muhammad sallallahu alaihi wa sallam anábìwá ọtí sàmáà anabi ní sánmà ó ń gbé kẹ̀kẹ̀ anabi ní fàákọ̀lá àǹtà anabi ní ó sì tó bẹ́ẹ̀ tó bá gbin torí pé ẹrù tí ń bẹ ń bẹ kò fẹ́ẹ̀ sí ààyè an inch báyìí ní sánmà tí ò ní jẹ́ pé màlẹ́kà ní ọ̀kúpa rẹ̀ sáájìdàn lillah tí wọ́n forí kalẹ̀ fọlọ́ kò sí space báyìí bó ṣe wà ìwọ wa ń sọ pé ọ̀rẹ́ tí ọlọ́run á ah, dáadáa pariwo kí ni ọlọ́run dùn kí ni ariwo uh, àwọn mọ̀lẹ́kà gan èyí tí wọ́n ń ṣe ó pọ̀ ẹ kí bó ṣe ọlọ́ kálára sí lọ́mọ gbọ́n ẹ̀ kálára sí lọ́mọ ẹ̀ mọ̀ kéèyàn má gbóríṣiríṣi bẹ́ẹ̀ bá lóde bẹ́ẹ̀ bá jókòó ẹ̀yìn ọ̀sẹ̀ subhanallah <laughs> ẹ̀yìn ọ̀sẹ̀ subhanallah kálára sí lọ́mọ gbọ́n máa ń di pariwo ẹ̀ ọlọ́run ọba ní kí ariwo rẹ bẹ́ẹ̀ pa irun wo lẹ fẹ́ kí àfọ̀mọ́ wo lẹ fẹ́ ṣe tó tó táwọn màláíkà innal ladhina inda rabbik dájúdájú àwọn ẹ̀dá kan bẹ lọ́dọ̀ ọlọ́run àwọn màláíkà. yastakbiruna an ibadatihi. àwọn kì í ṣègbéraga wọn yìí sọ pé àwọn jẹ́ nǹkan kan tán bá ń sin lọ́wọ́n ọba ìwọ ń bẹ lọ́run ìhàlẹ́ wa pọ̀ ọlọ́ ògùdọ̀ mọ́ gbàǹtà wí fún ọ àwọn màláíkà ní ti tóbi màláíkà lè múyàn sọ́wọ́ báyìí kó múyàn nígbà tí èèyàn mú òròmà díẹ̀ èyí tó tó kéré náà àwọn màláíkà wọ́n ló ń bẹ náà àwọn màláíkà tó ṣe pé láti ibi ibi ìsàlẹ̀ etí wa báyìí tiẹ̀ sí èjìká báyìí ìrìn six hundred years ni téèyàn bá fẹ́ rìn ìrìn six hundred years láti bí séjìká ẹ̀ ọlọ́run bá sọ pé sanadi ozaba faliyad faliyad faliyad sanadi ozaba ọlọ́run ẹ̀yin tẹ ní tọ́ọ̀gì ẹ kó wọn wájọ́ náà lórí alikiyama. sanadi ozaba. ọlọ́run ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀nà ẹ má gbàgbé o ẹ kó wọn lẹ́yìn gbàjọ́ bí akama ẹ̀ràn ti kó wọn lọ́wọ́ tẹ́lẹ̀mí bá ń rìn báyìí ẹ ra àwọn ìjókòó lẹ́yìn ìwé àpá àdá lórí báyìí gbogbo ẹ̀ àwọn bá a. Ah, subhanallah ọlọ́run ní ti ń bọ̀ rántí kó wọn lọ́wọ́ torí pé yẹn o lè fẹ́ la gidi kó o fẹ́ wọlé yẹn kó wọn sanadi zabaniya ọlọ́láwọn mọ̀lẹ́ka tó igbá ya subhanallah ọlọ́ni àwọn apá àwọn yẹn náà ẹ ara yín ni sọlá ọba sọ pé àwọn tí ń bẹ lọ́dọ̀ wọn lọ layastakbiruna an ibada àwọn ìgbéraga tí wọ́n bá ń sin lọ ọ̀nà làwọn màláíkà. wa yusabbihunahu wa lahu yasjudun. wa yusabbihunahu gbogbo ìgbà náà ń ṣàfọ̀mọ́ ọlọ́run oníṣẹ́ mi tí wọ́n ń ṣe fọlọ́run àfọ̀mọ́ ọlọ́run ni wọ́n ń ṣe wa lahu yasjudun ọlọ́run nìkan náà forí kalẹ̀ fún ọlọ́run kí wàá ní kí ló fẹ́ ṣe tọ́wá nítumọ̀ níwájú òun ọlọ́run ní pípọ̀ wọ́n pọ̀ jù wá lọ ní dídá wọ́n hẹ̀rì mọ̀ jù wá lọ ní dídá wọn ò sì tó gbójú sókè wọ́ ọlọ́run subhanallah subhanallah ìdí wọ́n máa ṣe nìyẹn. فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار ọlọ́ni tẹ bá ń gbéraga tẹ bá ń jọra yín lójú ta bá ní kẹ́ sin lọ tẹ́lẹ̀ ní sin lọ. fọlọ́bìnà ń gbàrà. àwọn tí ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run náà wọn mọ̀lẹ́kà. ìsọ̀bìnrin lọ́wọ́ ìgbéyàwó ìwọ̀n. ọ̀sán tó rùn ẹ̀ sinmi tọ̀sán tó náà ń ṣàfọ̀mọ́ fẹ́mi ọlọ́run wọn wọn èyí gbọ́ lédè wọn kún bẹ́ẹ̀ lọ́n sàfọ̀mọ́ fọlọ́ kí wàá ní tiwa jẹ́ wọn wàá ní ojú wákàtí márùn àwọn sọ pé ah bàbá gọ́ọ̀dù gan ò lè tó báyìí ẹ kí ni ah, ah. kí lọ́lọ́run fẹ́ fi wákàtí márùn rẹ̀ ṣe lójú kó lè sórí rẹ̀ ọlọ́run mọ́bìnrin ṣe wa áyà yìí òun ni ó parí suratul A'raf nínú àwọn áyà tí panupọ̀ lọ́dọ̀ àwọn àfa onímọ̀ kìrọ́à kíké quran bó ta bá ti ké tán ká forí kalẹ̀ olúwa yálà èèyàn ń gbọ́ ni àbí èèyàn ń ké ni bó bàtà bá ti ń ké à ń tilẹ̀ wà ní à ń ti bá a bá ti débẹ̀ a sì sájúdà a forí kalẹ̀ ń bẹ̀ abọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ọlọ́wọ́n bá kí ó ń fún wa ní àgbọ́yé rẹ̀ èsì la mú suratul A'raf àparí ẹ̀ àparí ẹ̀ lọ́dún yìí. alhamdulillah àwọ̀ suratul Anfal náà pẹ̀lú ògbó ọlọ́run insha Allah ibi tá a bá tún lè bò náà dé tá a fi parí tafsir lọ́dún yìí abẹ́lẹ́ ọ̀nù tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ dá wa sí bá a ṣe gbà á bọ̀ ká parí ẹ̀ torí pé tafsir yìí ní súrà tá a dé yìí a ti bẹ̀rẹ̀ rẹ̀ nísìnyí yóò ti fẹ́ lé ní ọdún mẹ́ẹ̀ẹ́dógún. kọ́lọ́mọ̀ bá kọ́ wá lọ́rọ̀ ẹ̀mí wa lérí ká parí ẹ̀ lábàdí mm. nọ́ọ̀sì برحمته يا ارحم الراحمين وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته جزاكم الله خير نعم àwọn ìbéèrè kan bẹ tí a dáhùn lánàá tó jẹ́ béèrè tí àwọn obìnrin kọ ránṣẹ́ so àwọn ìbéèrè wọn náà ni a sòrè dáhùn. wọ́n ní ṣé dandan ni tàràwì tá a bá bá bóyá méjìlá bá ní tàràwì ṣé ká san àwọn ìta míìsì yẹn padà bẹ́ẹ̀ ni a lè san padà tá a bá lè san padà kò sẹ́sẹ̀ ń bẹ̀ náà fìlà ni ṣùgbọ́n tá a bá san padà ó dàn. wọ́n ní tí èèyàn bá kírun dáadáa tó sì máa ń gbá bọ́ọ̀lù <laughs> ṣé kí ká ṣe fọmọ sọ́dà akọ́mọ mùsùlùmí gbá bọ́ọ̀lù gbígbá bọ́ọ̀lù ó kún sọ́nà méjì tí gbígbá bọ́ọ̀lù tó bá túmọ̀ pé exercise pípé nǹkan tí èèyàn kàn fi ń nara téèyàn fi yàrá wò exercise tí ò bá jù báyẹn lọ kò sí nǹkan tó burú mbẹ ní jamiu islamia ní Madina bó bá lọ bẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ẹ bá yàn tán gba basketball tán gba ball ní field Islam University ní Madina ṣùgbọ́n o ó nígbà tó fi nara ṣùgbọ́n tọ̀rọ̀ bọ́ọ̀lù bá ti ń di ọ̀rọ̀ pé àgbá jẹun pé iṣẹ́ wo ló ń ṣe àmì fútbọ́ọ̀là ó léwu fọmọ mùsùlùmí o tọmọ bá sì ń gbá bọ́ọ̀lù tó fi ṣe exercise náà kó jẹ́ wípé under Superficial òbí bẹ́ẹ̀ compound agbègbè ibi tán wà nínú school nǹkan kan tó bá ti di pé ó ń wá kiri ń ah, bọ̀ lọ́lọ́ ah mo lọ sọ́nà jìnnàjìnnà kan wọ́n ṣàgbà bọ́ọ̀lù bẹ́ẹ̀ lẹ́nu tó bá ti di pé ó ti fẹ́ di ó ti fẹ́ dẹ́jẹ́ gbogbo ẹ̀kọ́ tó ẹ̀kọ́ máa yóò mójútó kò ní mójútó bọ́ọ̀lù ní ọgbà káàkiri ṣùgbọ́n sí ẹni tí ń gbá bọ́ọ̀lù nínú ọmọ sí ìyẹn túmọ̀ pọ́ ọmọ yẹn ti dolórí burúkú ọmọ ó ti di kèfèrí láàárọ̀ ṣùgbọ́n àkíyèsí ó gbúdọ̀ wà tọ́ba ti lè jàràbà rẹ̀ jù ibi tẹ́ ẹ fẹ́ tẹ̀ sí yẹn kò ní lọ́bọ̀ eré bí ó ṣe di footballer àwọn tí ó jẹ́ tó náà ó máa fọkàn sí àwọn nìyẹn ọ̀rẹ́ wa kan ń bẹ ọlọ́run fún lọ́pọlọ púpọ̀ àgbàdo wa secondary school ló ti máa ń gbá bọ́ọ̀lù ti máa ń gbá bọ́ọ̀lù àwọn àwọn schools náà jọ máa gbá káàkiri yẹn ó mọ bọ́ọ̀lù gbá ó sì mọ ìwé bàbá ọkọ̀ ṣe àẹ́kì rẹ̀ bó ṣe mọ̀wé tóun náà ló ṣe fèlè ta bọ́ọ̀lù sáà gbà tán sí ẹ̀jáàmù lọ́wọ́ yóò tún gbá bọ́ọ̀lù ọlọ́run sì fún lọ́ọ̀bù làkàyè so àwọn yẹn ní kò túnṣe kò túnṣe kò tún àìkè yẹn ṣe gbogbo gbà stadium yẹn lọ máa jókòó sí yóò fa báàgì ẹyin bá lóṣì ó kòkìní yóò bùtù lọ́wọ́ máa lọ mo wá rí nígbà yẹn mo ah, gbogbo ló ń ṣe báyìí kí ló ń ṣe stadium ṣé ń fún ọ lówó ni ó ní à kò tí ì dowó ń bọ̀ wá dowó nígbà tí wọ́n bá gbé káwọn òun kà páàkì sí mi lẹ́gbẹ̀ẹ́ <laughs> mo ní à lọ wá kàṣekà mo ní olè máa wo lẹ́yọ̀ táìmù ẹ kò mọ̀ ṣùgbọ́n lọ́mọ ṣe kankan bó ṣe jẹ́ ló kọ́ bó ṣe tún lọ ọ̀rẹ́ wa dá wá wì í mo rò báwọn èèyàn ń fi lọ́kàn balẹ̀ pé yóò wọ national team tó rí rí rí àìmọ̀ kò rí kankan kò rí kàṣekà lẹ́yìn ọ̀rẹ́ yìí ọ̀sẹ̀ tó sọ fún tó fi lọ tún wáyé kìí ṣe lẹ́yìn tó ti wéṣì bí ọdún bíi márùn mẹ́fà ó wá lọ sí gc ó wá padà lọ sí poli nígbà wà á wà poli ó sì padà lọ sí hnd nígbà ẹgbẹ́ rẹ ti ti pa ẹsẹ̀ lọ sí hnd ìjọ táwọn apàdà wà á ríra mo wá rí aṣọ kọ́pà lọ́rùn rẹ̀ mi ah, ṣé níbi bọ́ọ̀lù náà ni <laughs> ah, ó ló mọ̀ ti pa ti mo ní ẹ ẹ tó o bá sì ti gbọ́ bàtà ń sọ yẹn ilé ìfẹ́fẹ́ ń ṣe yìí kò bá ti ṣe sẹ́yìn ìdí ìyá tó fi jẹ́ pé bọ́ọ̀lù gbígbẹ́ ìṣe ti máa ń jàrá bá ọmọ nǹkan eré so bí ilẹ̀ bá pa fúrígbé yóò ṣe pàtàkì gbogbo àádá bí èmi àtúntò lè gbá bọ́ọ̀lù èmi ọ̀kan lè gbá mọ́lẹ́yà àbí ìmọ̀ni <laughs> àbí tí n bá sí ní nàìjíríà so a gbá bọ́ọ̀lù just kéèyàn ó ṣe exercise kò jù bá a lọ ṣùgbọ́n pé ah, ah, ustaz <laughs> ẹ̀dá pàdé fídíò àrùn yọ omi ọ̀la ààyè yóò sí dé gbogbo yẹn mọ́ so àwọn òsì tún lè gbọ́mọ láàyè gan kó mọ̀ sí yẹn kiri ṣùgbọ́n láyé tá a ṣe kankan ọjọ́ ọdún wọn gbé bọ́ọ̀lù wọn gbá lórí fídíò bíi lójú wa táà ń rí wọn báyìí ìyóò ní ìdí ká stop wọn eré náà ń ṣe exercise that's coronavirus tó wọ́n lọ́pọ̀lọpọ̀ àwọn ilẹ̀ Islam field máa ń wà ní compound mosque bọ́ọ̀lù wà nínú mosque torí báwọn ọmọ mi bọ́ọ̀lù ni wọ́n gbà títí títí tásìkò wọn ò fi tó wọn ò dá dúró wọn àkírun lọ́wọ́ àti tán wọn tún bẹ̀rẹ̀ wọn ò tún máa gbá bọ́ọ̀lù àwọn mìíràn bá tún kí magrebi tán kì í ṣáà ìtàn wọn ò tún ní lọlé wọn ò tún máa gbá bọ́ọ̀lù lálẹ́ wọn á bí ẹnìkan lè gbé ìwé ni pé à ah, bọ́ọ̀lù tán gbá bí n pé nu compound mosque náà ni tásìkò wọn bá ti tó wọn stop wọn wà kírun èyí ó yájú káwọn ọmọ ilé wọn kiri ládùúgbò lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ sport sport máa dọ̀ ọlọ́run mọ́ ìyàlọ́wọ́ ń gbà mí téèyàn bá sọ̀rọ̀ ẹ̀rọ ẹlòmíì báyìí alágbá bọ́ọ̀lù gbà kan náà èyí ò mọ̀ sun ẹkún ẹkún gidi tó bá yẹ pé àwọn ọlọ jẹ skọ kan tó ah ẹkún àgbẹ̀ àgbẹ̀ ah, kí ló dé kí ló fẹ́ kún báyìí <laughs> bẹ́ẹ̀ mọ̀ sun ẹkún ó ti yé bẹ́ẹ̀ àlùwàlà ní máa jẹ́ kéèyàn fẹ́ràn kèfèrí ju mùsùlùmí lọ ọ fẹ́ràn kèfèrí torí pé star ni ó nífẹ̀ẹ́ débi pé a ọ̀fẹ́ ló máa sunkún tí nǹkan kan bá ṣe yóò ṣe wọn náà ẹ tọ so gbọ́dọ̀ nǹkan ṣe àná àwọn aburú kọ̀ọ̀kan pọ̀ ń bẹ ṣùgbọ́n tí o bá ti ju ọ̀rọ̀ ànàṣe ànàra lásán ẹ tí o bá ti ju bọ́ọ̀ lọ kò sí láì fi bẹ́ẹ̀ wọ́n lọ́ọ́ àlẹ́. wá sọ fún wọn pé kí wọ́n ṣe àdúrà kí wọ́n sì ka alukurani kí wọ́n sì kán tó wá pa ẹran wípé wọn ò ní í jà mọ́ ojú wo ni Islam fi wò á sẹ́ran ló dàgbà lẹ̀ sẹ́ran ní èyí tí ń bá fàjà láàrin wọn ni kí wọ́n wò ó yóò ní tí ń fàjà ẹ̀ka fẹ́ máa gbọ́dọ̀ jẹ́ nì ẹ̀ kí ni ń fàjà ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ nìyẹn pé àdúrà kò sígbà kò sígbà téèyàn ò lè ṣàdúrà so ti agreed kò sígbà téèyàn ò lè ṣàdúrà bóyá èṣù ni ẹ ṣàdúrà ṣùgbọ́n kí ni ń fàjà láàrin yíyẹn gan ni kẹ́ ẹ kọ́kọ́ wò ló ti yé so bẹ́ẹ̀ bá fẹ́ ṣàdúrà ẹ bẹ́ẹ̀ bá fẹ́ jẹran dé ẹlẹgbẹ́ ṣùgbọ́n pé torí àdúrà yẹn ẹran tún gbúdọ̀ lọ sí àìrọ ah, kò nídìí so iye tó ń fàjà yẹn ni kí ẹ o lè sọkọ lóní lọ́wọ́ ó lè ṣèyàwó lóní lọ́wọ́ ó lè ṣẹ̀yìn méjèèjì lóní lọ́wọ́ ó lè jẹ́ pé external forces ló ń dájàálẹ̀ láàrin yín gbogbo àwọn nǹkan yẹn kéèyàn kíyèsí so àwọn ìbéèrè tó wà lẹ̀ tẹ́lẹ̀ tí a pinnu pé ká dáhùn èyí tó kẹ́yìn ń bẹ̀ ó náà ni pé wọ́n ní ìjó lẹ́tọ̀ọ́ kéèyàn ó fi sọ́dá kọ́ èèyàn kéèyàn ó fún mọ́sálásí kan pàtó well bí ọba bẹ sọ́dá kọ́ kò síbi tó èèyàn lè èèyàn lè yóò pinnu pé sọ́dá kọ́ tí mo fẹ́ ṣe yìí ẹnìkan ń bẹ òpó ni mo fẹ́ fún lówó yìí o lè decide lẹ́mí ẹ̀bẹ̀ o rò wípé sọ́dọ̀ kan tí mo fẹ́ ṣe yìí ọmọ òrukàn lélẹ̀ mo fẹ́ fi sanwó ilé ẹ̀kọ́ ẹ̀ o lè ṣe bẹ́ẹ̀ o lè gbé sọ́dọ̀ kan yìí mo fẹ́ fi oúnjẹ mo fẹ́ gbé fẹ́ lómi mo fẹ́ sọ́dọ̀ kan yìí mo fẹ́ fi ra rọ́ọ̀kì sínú mọ́ṣáláṣí ọ ẹ wo mo rí ń ṣe kankan mọ́ṣáláṣí ẹ gbà ẹ fi kún ọlọ́run nímọ̀ lórí àníyàn tó fi ṣe so bí gbogbo ọ̀nà tó bá ti jọ́nà iṣẹ́ olóore náà lèyàn ti ṣe kí ni o